ẹ jọ̀ọ́ ǹjẹ́ gbogbo oníṣẹ̀ṣe pátápátá ló yẹ kó ṣẹfa ni àbí tẹfa. gbogbo ẹni tí ó bá ti ń bọ̀ nílé ìṣẹ̀ṣe gbọ́dọ̀ bó wì ló gbọ́dọ̀ gbàfà gbogbo tó bá ti ibi tó yẹ dé yìí torí àsìkò sí fún mi tó oyè sìn nǹkan tó yẹ kó fẹ́ nǹkan tó yẹ kí n fẹ́ lójú mi ṣùgbọ́n màá kọ́ ya sọ ṣókí tá a bá ti bímọ lẹ̀ tó bá di ijọ́ kẹsẹ̀ ijọ́ kẹta tá a bímọ á ṣe ìkọsẹ̀ dáyé ọmọ á dá ìkọsẹ̀ dáyé ọmọ ìyẹn fi hàn pé ọmọ ìdílé ayé á dáfá pé ìwọ fáwọn dákun o àlejò wa ìbáwọn láṣẹ wò ó ọ̀nà ọ̀làgbà tọ́ ọmọ yìí kí lè ká ṣe fún ifá àtọmọ lásán ni ipò fẹ́ tẹ̀lé láyé kí ni àgbà gbọ́dọ̀ ṣe ọmọ mi wọn gbọ́dọ̀ pa gbogbo oúnjẹ súná rẹ̀ ọmọ mi wọn gbọ́dọ̀ olùṣẹ̀kẹ̀ ẹ̀mí tó gbé bá sọ lórúkọ tó bá ti pa gbogbo oúnjẹ súná rẹ̀ kò sí tó lè mọ̀ ọ́ wù láyé kẹfì gbogbo ayé bá wí ìwà balẹ̀ ìwà jagunjagun ni ó máa wù láyé tó ló ti fetí gbá gbogbo níjọsọ lórúkọ tó sì gbọ́dọ̀ fetí gbá gbogbo ọmọ mi wọn gbọ́dọ̀ sun rárá níbi sọ lórúkọ rẹ̀ tẹ bá ti sun rárá ń bẹ̀ èèmọ̀ dénú èèmọ̀ dénú so ìdí nìta gbọ́dọ̀ ṣe ṣe ìkọ̀sẹ̀dá yé ọmọ ìfá àkọ́kọ́ nù ìyẹn oníkọ̀ọ́kọ́ ṣe pẹ̀lú àtọ̀mọ́ náà ó dà láyé torí ọmọ tá a wí gan ó lè má yọ orí owó wá ó lè má yọ orí ọ̀la wá ó lè yọ ẹ̀wà sáyé ó lè sọ pé mo ṣe lọ láyé ọtún lálọ́ owó padà o ìyẹn fi hàn pé ìkọ̀sẹ̀dá yé ọmọ ò níkọ̀ọ́kọ́ ṣe pẹ̀lú ìgbà ayé tọmọ fẹ́ gbé láyé ṣùgbọ́n oníkọ̀ọ́kọ́ ṣe pẹ̀lú bá ṣe jèrè ẹ̀ sáyé bá ṣe rọmọ náà wò so ọmọ tó wá dẹ́gbẹ́ àbíkú ọmọ ẹlẹ́gbẹ́ ni ó lè sọ fún ẹgbẹ́ tọ̀ ifá sọ pé ọmọ yìí o ọjọ́ mẹ́ta ni ó lò tí ó fi padà sọ́run o lẹ́yìn sọ lórúkọ rẹ o ṣùgbọ́n tó yẹ bá lè ṣe báyìí tẹ́sí báyìí kò ní padà àti wá ṣe yẹn nìyẹn àti ṣètò tó ga ṣe àti jogún ẹ̀sà yẹ kò padà lẹ́yìn tá a jogún ẹ̀sà pé kò ní padà mọ́ ìṣẹ̀mú pé ó sì lè ọmọ náà lè wà láyé bí aláìsí torí pé kò yan orí owó wá kò yan orí ọlá wá kò yan orí ipò kò yan orí iyì kò yan orí ẹ̀yẹ kò yan orí gangan kò tí èèyàn ti ń yàn pé wọ́n ṣoríire láyé torí kò tí ì mọ báwo láyé ṣe rí ó ẹ̀wà sáyé wá mú nǹkan adẹ̀dẹ̀mọ́lẹ̀ tó bá di oṣù kẹta tó tọ́ ni pé ká lọ rèé ṣe ìmòrí ọmọ náà lóṣù kẹta tá a bímọ náà ká lọ ṣe mòrí ẹ̀ kí ni túmọ̀ mòrí ẹ̀ yẹn ni pé a lọ béèrè fún alami alami information kékeré nípa rẹ̀ pé ọmọ yìí kọ́ o tá a bí eégún olómọmọ náà wá tálá láfi jọ ọmọ náà tálá láfi wí ọmọ náà ifá ní bàbá ìyá rẹ̀ ló jọ o bàbá ìyá rẹ̀ tó ifá ní ó yà yìí ifá ọgbọ́n lóde ọ̀run bàbá ìyá tó ti kú tó ifá ní ó yà yìí tó bá fẹ́ yàwó mẹ́ta láyé ìyá mẹ́ta lọ́mọ tá a dá kò sì tá a ti mọ̀ orí ẹ̀yẹ yóò fẹ́ tó bá fẹ́ yàwó márùn yàwó márùn lọ́mọ náà ó fẹ́ tó bá fẹ́ yàwó mẹ́wàá yàwó mẹ́wàá lọ́mọ náà ó fẹ́ tó bá jámugbó ni ọmọ náà ó yà àmugbó tó bá jó onísìgá ni ọmọ náà ó yà onísìgá tó bá jọ́bà ni ọmọ náà ó yà ọ̀bàlẹ̀ nǹkan tó bá ṣe láyé lọmọ náà ó ṣe ètò àbá wa fẹ́ nínú ayé ọmọ náà àwọn abẹ́sẹ̀ ti dáfá a máa rúbọ a máa fẹ́ bọ kọ́ ọ́ pé n tọmọ ìmú wáṣáyé yìí àwọn ò fẹ́ bẹ́ẹ̀ àwọn ò fẹ́ bẹ́ẹ̀ tí bàbá tọmọ yíyá yìí bá ṣẹ̀wọ̀n rí ọmọ náà ó ṣẹ̀wọ̀n láyé kó tó lọ ìyẹn ni mo rí ọmọ jẹ́ ká lè mọ àwọn ewu tó wà ní kádàrá rẹ̀ àwọn tó wá forí jọ láyé àwọn tó wá forí yà bóyá olówó ló fẹ́ jẹ́ ni bóyá òtòṣìpọ̀ ń gbélé ni lẹ́yìn gbogbo eléyìí tá a ti mọ̀ yìí a máa wá tọ́ ọmọ yìí a máa mọ́nítọ̀ ẹ̀ a máa bá wí a mọ orú iṣẹ́ tó yẹ ká fi sí ẹnu rẹ̀ kó kọ́ gbogbo ayé lè wà ní báǹkì kan níláárí kó jẹ́ pé ìdí bàtà rírán lòun ó gbé lọ láti ẹ̀ tá a bá jẹ́ kó lọ sí di bàtà yẹn ó lè má ṣòro ìrìn láyé mọ́ nípa àti ṣì lọ́nà àsìkò tọmọdé nkọ́ṣẹ́ ń bẹ àsìkò tọmọ gbọdọ̀ kọ́ṣẹ́ wà tásìkò kan bá ti kọjá bẹ́ẹ̀ fọmọ sí iléeṣẹ́ ọlọ́ṣeré bẹ̀ ni tó ní ọkọ ò ní sí níbi iṣẹ́ tó ń kọ́ yẹn mọ́ so fún díẹ̀ yìí ìyẹn ni iṣẹ́ ìmòrí ọmọ bá ṣe tọ́ ọmọ bá ṣe lo ọmọ kádàrá rẹ̀ ẹ̀tọ́ àforíyà àwọn information tá a gbọ́dọ̀ ní nípa títọ́ tá fẹ́ tọ́ bàbá yẹ tó wá yà yẹn bóyá wà mú gbó ni àwọn òpin báwo ló ṣe di amúgbó wọ́n ní ṣe lámú bàbá yẹ ọ lọ bá ẹ̀gbọ́n ya ẹ̀gbẹ́ níjẹ̀bú òde ló dé tó di amúgbó àní jẹ́ kọ́mọ náà kó lọ bá ènìyàn gbé rárá rárá àkọ́kọ́ fi yẹn ṣe ìṣẹ́gun fún ìgbésí ayé ọmọ náà kí ló dé bàbá ya èèyàn ọba lọ bá èèyàn gbé kò ní dàmúgbó tó dájú a máa ṣọ àníjẹ́ lọ bá ẹnikẹ́ni gbé àníjẹ́ kó lágàkà wa àti ní information nípa rẹ̀ bá a ṣe lè tọ́ ìyẹn ní ìmòrí ọmọ ẹ̀kẹta ń bẹ ní igbó igbó odù gbọ́gbọ́gbọ̀n nígun gbogbo ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọkùnrin la máa ń tẹ̀fá fún tábà tẹ̀fá fọkùnrin a máa wá sí kó gbogbo obìnrin tó fẹ́ ọkọ obìnrin máa ń yàn obìnrin ó máa dáfá obìnrin ó dáfá kó tó lọ lè fẹ́ ọkọ ìdí ni pé obìnrin gbọ́dọ̀ fẹ́ ẹni tí odù kan náà ibò kan náà jọ bọ orí òun àti ẹ̀ ní gbófa tó dáadáa tó bá ti wá fẹ́ ẹni tó dùn kan náà jọ bọ orí wọn yẹn á wàá sóde fóun lórí ifá yẹn wọ́n ti jọ di ìmùlẹ̀ ara nìyẹn bí ọkùnrin yẹn ṣe jẹ́ pé òun ló ní ifá yẹn bẹ́ẹ̀ níyàwó náà jẹ́ aláṣẹ lórí ifá yẹn nìyẹn so wọ́n jọ máa bọ fá yẹn ni wọ́n jọ máa rán fá yẹn ṣẹ́ wọ́n jọ máa pabẹ̀ fún fá yẹn nǹkan náà ni wọ́n jọ máa ṣe lójú bọ fá yẹn ìyẹn ni wọ́n fi jọ ní fàkọ́ngbà náà bọ́ lóde òní àìmọye obìnrin ló ti kú dànù pé ọkọ rẹ̀ ya òṣónú ọkọ rẹ̀ ya ọ̀dájú ọkọ rẹ̀ ya ìkà àwọn ti rí odidi babaláwo gan tó dábàá fún tó dábàá ìyàwó rẹ̀ o lọ́ọ̀rẹ́ fi kún méje jẹ méjì bọ́ fún ìyàwó tó kò ó ló ní ogun ara wa nítorí ìwà ẹjẹ pé oníkálukú ní ogun tiẹ̀ lọ́tọ̀ kọkùnrin ó tẹ fà tiẹ̀ kóbìnrin ó tẹ fà tiẹ̀ kọkọ ó ní fà tiẹ̀ kíyàwó ó ní fà tiẹ̀ tíjà bá ní kálukú gbé fà tiẹ̀ kó lọ bọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì dájú débi pé ó ti mọ̀ pọ́pọ́ tó ní tìyẹn yóò dì mú ni títí tíyàwó yẹn ó fi kú a máa ní ẹ̀kọ́ tó lè dìgbọ́ ní gbogbo àgbọ̀fọ́ òun yẹn ó lọ́rọ̀ ọ̀sọ̀ ni ó ti ṣàṣemáṣe kan àfi kó jẹ́wọ́ àfi kó jẹ́wọ́ wọn ò mọ àṣemáṣe yàtọ̀ sí ẹ̀tọ́ so àìmọye eléyìí ló ti fẹ́ fọ ayé mọ́ wa lọ́wọ́ ká tó wá pinnu pé kọkùnrin onífá kóbìnrin onífá ṣùgbọ́n lọ́rọ̀ ọ̀fá ni ní gbogbo orí tó wá sí láyé yìí ló gbọ́dọ̀ lọ rèé gbafá torí ìyẹn gbogbo ní ògbọ́mọ tó mọ ọ̀rọ̀ àkàntì òkè ifá yìí ní ó ṣe wàá darí rẹ̀ sí ọ̀nà àbáyọ gbogbo ìpín tí ò yàn lọ́rùn ifá yìí ní ó bá yàn án gbogbo eré tí ò kó wá nítorí pé ó ti mọ̀ pé ọmọ òrìṣà alá lòun lábọ̀ ọgbódù yẹn òrìṣà alá ni ó mọ̀ wá rán níṣẹ́ lọ sóde ọ̀run òrìṣà alá ni ó máa communicate pẹ̀lú àjàgùnmọ̀lẹ̀ torí pé dandan gbòòṣálá náà ò lè lọ sọ́run dàrẹ́tì tó bá lọ torí pé àti dábòdè láyé so òṣèlú ọ̀nà sọ́dọ̀ àjàgùmọ̀lẹ̀ àjàgùmọ̀lẹ̀ ó gbàṣẹ rẹ̀ jẹ́ lóde ọ̀run nígbà tó yá gbogbo orúmọ lẹ́sìn àwọn ti di wọ́n ti wọlẹ̀ nígbà tí wọ́n wọlẹ̀ àwọn wọlẹ̀ sí ilé àjàgùmọ̀lẹ̀ so gbogbo tó bá fẹ́ rí òṣà rẹ̀ sìn ilé àjàgùmọ̀lẹ̀ náà ni ó ṣe kí ni ni ó gbà rí wọn so bá tó jẹ́ ọmọ òṣàlá yóò pe òṣàlá gẹ́gẹ́ bí àmì tó òṣàlá fi ilẹ̀ pé tó bá pè mí o màá dá ẹ lóhùn tó bá ti wá pé ìpín owó tí yóò yàn lọ́rùn bàbá rẹ̀ ní òòlọ́ máa máa bá yàn ọ́ ìpín ọlá tí yóò yàn lọ́rùn bàbá rẹ̀ ní òòlọ́ máa máa yàn ọ́ tó bá ti ń ké pípa wọ́n máa bá tún ṣèdá rẹ̀ tó wọ́n máa tún gbélé ayé ẹ̀ ṣe àwọn oníṣẹ́ wọn bàbá pábídà tí ó sọ ibi dire ló jẹ́ pé ńgbà míì ẹ tá a rò pé yóò kú ńjọ́ méje òní ó lè má kú lọ́dún méje torí pé ó ti fi ẹbọ gbé ikú dànù àbọ̀rọ̀ àbọ̀ ìbọn ẹ̀jẹ̀. ẹ ṣé ìṣẹ̀ṣe ó jẹ́ nǹkan tí èèyàn lè ṣe àjíròrò lé lórí pé báyìí la ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí torí àwa rò wípé ó jẹ́ kan tó yí wà spiritual ni sà. ìṣẹ̀ṣe ò ṣe é yí padà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mẹ́ta ni ìṣẹ̀ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ orò yàtọ̀ sí ètò bí ọ̀làjú bá ń bá ayé ọ̀làjú á máa bá ètò ṣùgbọ́n kò yẹ kí ọ̀làjú ó bá orò ní ṣíṣe orò orò awo orò ètùtù ọ̀làjú ò lè bá ìyẹn lẹ́ẹ̀fì rí pé dọ̀là mẹ́jọ ẹ̀kọ́ là fi rúbọ ẹ kò lè ṣe yí padà gbẹ́jà lọ́fẹ̀ bá rú àwọn míì ti ń practice ẹ o ṣùgbọ́n ara wọn ni torí kò sí irúnmọlẹ̀ tí. ẹ má bínú bàbá ibi tá a fi béèrè ní bí ẹ ṣe sọ wípé ọ̀run tẹfá fóbìnrin tẹ́lẹ̀ pé ṣùgbọ́n wọn wà kúrí òkè sà ibẹ̀ ni mo ń bọ̀ àwọn ọkọ̀ tó ṣe yí padà àti tó ṣe yí padà ní oru ni pé àkọ́kọ́ ń bẹ̀ ẹ pé ẹ̀kọ́ la fi ń rúbọ ẹnìkan ìfẹ́ bàárù bọ bẹ́ẹ̀ kọ́ bá gbìyànjú àti ìfẹ́ bàárù bọ kó béèrè pé sára ayé ni ó jẹ́ ni àbárà ọ̀run so àwọn tá a gbẹbọ fún ẹ̀kọ́ orí lóúnjẹ tí àwọn ń jẹ àwọn ló sì mórí wá pé nítorí màá fi rúbọ fún mi rèé kò ṣe é yí padà àmọ́ tó máa ṣe é yí padà ni pé fún àpẹẹrẹ ẹ ká bẹ̀rẹ̀ láti fi pé bàbá mi o inú ilé ibi ló ti ń bọ eégún ìbẹ̀lẹ́gùn ìṣẹ̀báyé wà ìbẹ̀ ló ti ń pé eégún bọ tọ́dẹ̀ ń ọ̀làjú wá dé títì wá gba iwájú ilé yẹn kọjá ìjọba ò nítorí eégún kó má là títì àwa láàmùnà bá ṣe gbé eégún kúrò ńbẹ̀ tá a gbé lọ sí ilé ibòmíì nítorí kéégún lè bọ́ ohun tí a fẹ́ bá sọ. bí táwọn fẹ́ gbé eégún sí àgbọ̀dọ̀ tó gbé ilé alálàpà ni bàbá mi gbé eégún sí ilé alálàpà náà ni àwọn náà ń lọ rè gbé eégún sí rárá o àwa náà ilé tó gbayì àti pé nítapá bàbá ẹ̀ kángbà náà ló kọ́ kó ṣòro ló ń dọ́dọ́dọ́dọ́dọ́ ilé alálàpà ni kò wọ́n wà so eléyìí ṣe yí padà lẹ́ẹ̀kejì náà nípa títẹ fáfọ́kùnrin má tẹ̀fá fóbìnrin ńgbà àtijọ́ àwọn bàbá wa náà ni wọ́n decide wípé kóbìnrin ó lè gbélé ọkọ àwọn náà mọ̀ọ́mọ̀ fi ṣe é nígbà tí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ẹgbọ́n mi yé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wàá ṣe obìnrin ti ń tẹ bá tiẹ̀ lọ́tọ̀ tọkùnrin tẹ bá tiẹ̀ lọ́tọ̀ torí ìrẹ́pọ̀ àti ìfẹ́ ìṣọ̀kan yìí làwọn bàbá wa náà ṣe wò pé ah nítorí wa rí kọjá kójú wa má tún rí orú rẹ̀ mọ́ ẹgbọ́n mi yé nígbà tí wọ́n sọ pé ṣẹun wẹlẹ ṣẹun wẹlẹ dífá fún Ọ̀rúnmìlà aládéjọ́ lọ sí ìlú Benin ṣe rí gbogbo obìnrin ìgbà náà àwọn làwọn pinnu pé ṣẹ́ kò sí nǹkan tọkùnrin ṣe táwọn náà ò lè ṣe àwọn lọ rèé dádúró tọkùnrin máa ṣe tiwọn káwọn máa ṣe tiwọn báyìí ni gbogbo wọn lọ rèé dádúró wọn lọ tẹ̀dúdó àápè lọ ní ìlúgbìnrin ọkùnrin wa ń gbé lọ́tọ̀ obìnrin wa ń gbé lọ́tọ̀ nípa gbígbé lọ́tọ̀ ọ̀tọ̀ yìí ó dá oríṣiríṣi nǹkan lẹ̀ ara ni ọkùnrin ara padà ní obìnrin tọ́nu tẹ̀dó lé gbẹgbẹ́ àwọn lè dáṣẹ́ ṣe àwọn lè fọṣọ àwọn àwọn lè tún léṣe nígbẹ̀yìngbẹ̀yìn ìrọ̀rùn ò sí kọ́ bàbá tó lọ jagun yẹn padà kí gbogbo tó padà sí ìkan ṣoṣo ìṣọ̀kan ṣoṣo yẹn ló wà pàtí gbogbo tó jẹ́ pé ilé Yorùbá tó bá bímọ ọkùnrin ni wọ́n ràn nílé ìwé wọn ní rọ́bìnrin wà nílé ọkọ ló ń lọ ọkọ rẹ̀ ni ó máa wá ṣẹ̀tọ́ fáwọn gẹ́gẹ́ bí ọmọ tàwọn so ìyẹn ló fẹ́ gbogbo nǹkan yẹn wọn ò sáré pé ẹ ká tètè gbóbìnrin ga torí ìgbéraga tọ́lọ́run wọṣọ ẹ̀ sọ́run obìnrin ẹ̀yọ́ obìnrin bá bínú o ẹgbẹ́ tóbi bá ti lówó lọ́ba ẹ̀kọ́ gbà kọ́kọ́ pàṣẹ fún òun òun máa kọ̀ntrol ara ẹ̀ ilẹ̀ ilẹ̀ Yorùbá ò sì gbà pé kẹ́nìkan ó dá dúró kẹ́nìkan má bá ẹnìkan ṣe gbogbo orú eléyìí ló mú ètò yẹn wá tó òfin ní láàárín àwa náà ńgbà náà òfin ni nígbà tá a wá rí pé òfin yẹn le jù torí pé gbogbo wọn babaláwo àwọn àgbààgbà wo tọ́sọ̀fin ńgbà náà pé ká má tẹ̀fà fóbìnrin gbogbo wọn lọ bọ́kùnrin gbogbo wọn ni wọn ò bí ọmọ ọkùnrin obìnrin làwọn náà bí jọjọ tó ojú wọn náà wá já ojú wọn já débi pé bọ́kùnrin bá ti fẹ́ ọmọ lòmíì lọ báyìí ó ní kò ní wá dé bàbá ẹ̀ mọ́ so oríṣiríṣi èèmọ̀ ló ti di ẹ̀ yọ kó tó wá di pé bàbá wa pinnu pé ẹ wo ní tí wọn yóò jẹ obìnrin tí yóò gbélé ọkọ yóò gbélé ọkọ ètò ìlú gbélé ọkọ kò nítorí ẹ gbélé ọkọ báyìí ló dòfin pé ká máa ṣe bó ṣe ká ṣe ṣùgbọ́n dé yìí àwọn kọ̀ọ̀kan wà nínú ìṣẹ̀ṣe tó ṣe yí padà tí àtúnṣe lè bá àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ tí àtúnṣe ò gbọ́dọ̀ bá tó ṣe pé bá a ṣe pè é la ṣe gbọ́dọ̀ máa pè é kó lè bá máa dáhùn bó ṣe yẹ ká máa dáhùn. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ bá aṣọ orúkọ yín fáwọn tó ń wò yín àwọn tó ti gbọ́ yín rí. so orúkọ tèmi ní àràbà ìfálẹ́kẹ̀ àwo lè làmú fáwọn ní olùgbàláwa àgbáyé tí mo jẹ́ àràbà olórí awo fún gbogbo àpapọ̀ odù tó wà nípínlẹ̀ èkó èmi ní àràbà olórí awo ti ìpínlẹ̀ èkó lápapọ̀ àbọ̀rú àbọ̀yìnbó ṣiṣẹ́.